Bí mi ò bá lọ, Ọlọ́run mi ò lọ. Bí mi ò bá lọ, Ọlọ́run mi ò lọ. Ọ̀rẹ́ lè kọ́ni, ará lè kọ́ni. Bí mi ò bá lọ, Ọlọ́run mi ò lọ ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ nílé lóko nírìn àjò ẹ máa ní ó tójọ́ mẹ́ta adébáyọ̀ ò mú nǹkan wá sí etí ìgbọ́ wa ẹ̀yin ara lè má bínú èmi náà mọ iná mo ti padà dé lónìí láti bá yín fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ hmm. orin tí mo gbé wọlé náà ni mo fẹ́ fi jẹ́ ṣíwa létí lénìí orin ọ̀hún wípé bí ènìyàn bá lọ ọlọ́run mi ò lọ. Hmm. orin náà jẹ́ orin tí ó lágbára àwọn ènìyàn á rò wípé ah tí lágbájá bá ti fi mí sílẹ̀ ó tán tí tàmẹ̀dù bá fi mí sílẹ̀ ó tán ènìyàn ló lọ ṣùgbọ́n ilédùà tí ń dúró tini tí ń jẹ́ adúró tini gbágbágbá. Gbá, gbá òun ni ò lọ hmm. ó ní ọ̀rẹ́ lè kọ́ni bẹ́ẹ̀ ara lè kọ́ni ẹ̀yin ará mi broda sista gbogbo àwọn tá a gbójúlé yẹn lè dà wá níjọ́ kan ṣùgbọ́n tá bá nígbàgbọ́ wípé a ní bàbá tó ju bàbá lálẹ́ni tó tó gbójúlé òun ni ọlọ́run ẹlòmíì a gbé gbogbo ìgbàgbọ́ ẹ̀ kúrò lọ́dọ̀ ọlọ́run a gbé e sọ́dọ̀ ènìyàn ìjọ tí ènìyàn bá já kulẹ̀ a máa sá padà bọ̀ sọ́dọ̀ ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ènìyàn bá lọ ọlọ́run ò lọ ènìyàn ló lọ ènìyàn ló lọ kó òun ò ṣe mọ́ nínú ìgbéyàwó ìyàwó ẹ̀ ló sọ fún ẹ pé ò ṣe mọ́ òun ò ṣe mọ́ ọkọ ló sọ pé òun ò ṣe mọ́ ọlọ́run ò ṣàṣọ pé òun ò ṣe mọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run tó ń jẹ́ olórí ìgbéyàwó gangan dúró tì ẹ́ mo fẹ́ fi àwọn ọmọ tí olóbi ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ yìí ṣé bí àwọn òbí wọn ṣe lọ yẹn kọ́ wá ní à báwọn òbí àwọn ṣe lọ yẹn ó ti tán fáwọn kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ bóbi wọn ṣe lọ yẹn wọ́n ní ẹni tó dógbójúlé òun ní ọlọ́run tó bá ní kọ́ gbójúlé gbogbo mọ̀lẹ́bí mọ̀lẹ́bí máa dà wọ́n jọ kan torí wọ́n á sì fi padà wà pé ṣáwa la bí yín ni. Hmm. nítorí náà ẹ jẹ́ ká gbé ọkàn wa lé ọlọ́run ká má gbé ọkàn lé ènìyàn gbogbo atótónu mi láti àárọ̀ òun ni wípé ká gbé ọkàn wa lé ọlọ́run ká gbélé e lọ́wọ́ ká má gbélé ènìyàn lọ́wọ́ tẹ́ bá gbélé ènìyàn lọ́wọ́ ènìyàn lè dà yín ní ìgbàkúùgbà nígbà tó tiẹ̀ wù ú nígbà tó rọ̀ lọ́rùn tẹ́lẹ̀ ṣe máa ń kọrin wípé òní dúró mi ẹ̀ ṣeun o agbẹjọ́rò mi ẹ̀ ṣeun o bó bá jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ èèyàn ló dúró ni wọ́n á ti sá lọ tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti mà sí rẹ̀gùn onídúró mi ẹ̀ ṣe ń o ẹlòmíì tí ò bá ń ṣe ọlọ́run tó jó ní dúró ẹ̀ hmm, ayé á ti tán fún un ó ní onídúró wa ó ní tó bá jẹ́ èèyàn ló dúró á ti máa sọ̀rọ̀ á máa kún àwa tatẹ̀mọ́ bá ṣe ti ń polúwa olúwo olúwo lójoojúmọ́ yìí tó bá jẹ́ ènìyàn lẹ́ ń pè lójoojúmọ́ bẹ̀ jọ́ ká máa sọ pé ó sú òun ṣùgbọ́n ẹni tẹ́ ẹ̀ ń pè yẹn kò sú kò rẹ̀ ẹ̀ ṣe wá jẹ́ ká wá pọ̀ ọkàn wa pọ̀ sí i ká gbé gbogbo ẹ̀mí wa lé lọ́wọ́ ẹ má jẹ́ agbé ẹ̀mí wa lé ènìyàn lọ́wọ́ ẹ jẹ́ ká gbé ẹ̀mí wa lé ọlọ́run lọ́wọ́ kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ àmín kò ní jù báyìí lọ mi ní jù kan báyìí lọ lónìí ẹ tún pàdé mi ní ọjọ́ mi ọjọ́ rí a ó tún sọ ọ̀rọ̀ mi tá tún fi ṣe àwa létí ó dàbọ̀.